ọlọ́run ọba sinmi lọ́rùn. if God does not rest in heaven. ọlọ́run ò lè ran ọ̀lẹ́ lọ́wọ́. God can never bless a man. alátúnṣe lọ́lọ́run. and God is a you do renew. má fi ìgbàgbọ́ rẹ wé tẹnìkejì. and don't compare your faith with any other person. ọjọ́ mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu statement lẹ́nu lẹ́nu wòlíì olódùmarè ni. there are here statements from the prophet of God. kò sí ẹnikẹ́ni tó lè mú ọ jákè. Nobody can take you to the door. Ohun tó need láyé ni kó rí pé ìránṣẹ́ Ọlọ́run tó wà lábẹ́ rẹ̀ ní ìpè tó tọ́. What you need is that you know for sure that the minister of God will are him. He has a true vision. Ìyá Àjẹsà. Sir. Kì í so lóorun lọ́lọ́run ràn lọ́wọ́. He is not a sleeper that God is gonna help. Àmì bàbá Ọlágúnjú ń sọ̀rọ̀ Ọlọ́run. Ah, the father of Magudu going to speak the word of God. And my brother came, is here. Ah, let us know the day Jesus will come so that we will rapture with him. when you do this it come to pass. whatever the child need topic that I should tell you that is where I had sọ say God is a, is a renewal. is God is a renewal tọ́lọ́mbà látúnṣe ìwọ tó fẹ́ torí rẹ ṣe ọwà ń léèsì ewé. are you that you want to renew your hair you are in the children department. ọwà ń léèsì ewé ọ̀sọ̀rọ̀. you are in the children department you are talking. ọwà ni mo jẹ́rìí ọlágúnjú ọlọ́run ọlágúnjú àwa fẹ̀yìn tẹ̀ ń gbàdúrà lẹ̀ àwa lọ torí èyàn sílẹ̀ lọ. we leave the prayer warrior and we go highs. Ah, ẹ gbọ́ yorùbá ni. you don't understand what I'm saying. mo sọ nǹkan kan fáwọn èèyàn ní àwùrọ̀ yìí. I'm telling somebody this morning. wọ́n ní òkú tí ó that the pot that is going to be on the fire. ẹni tí ó gùn. and whoever wants to be ẹni ọba ti lóun sùn ẹ sọ fún pé kó lọ kú. Whoever says he's tired, tell that person to go and die. Kò sú Ọlọ́run lọ́lọ́run láyé fi ń jí ayé. And God is never tired, that is why the earth is still there. earth. Tó bá lọ sùn ni àwọn tí wọ́n kọ̀sọ̀ Bábélì á lọ dọ̀rùn. And it means that he has gone to sleep, the people that are building the wall of the, the tower of Babel will have scattered. Tí o bá lè rí àmì ṣe. If you can say amen. Ló ku ẹrú ìran bàbá yẹn ìran bàbá rẹ̀ ìran bàbá rẹ̀ ìran ènìyàn ọfí ọkọ̀ tó o bá lè rà mí méje ṣe fáyà méje ọmọ abọ́lókù ẹrú lórúkọ jésù. àmín àmín àmín àmín àmín àmín àmín fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà. sọ orí pé mo ranjú mọ́ ọ lẹ́ẹ̀ka àbí mi ranjú mọ́. I was fixing my eyes on you the other time nígbà wọn ní gbogbo èèyàn máa bọ̀ á gbàdúrà tó sá lọ. and when everybody ask everybody to come and pray and you are now gossiping with somebody who came to church. níjọ́ mo ti mọ ọmọ mi níjọ́ mo ti mọ ìdojú kan tó bá wà lọ́ba tó bẹ̀rẹ̀ jù. and the day I know the use of face you at ease. ṣé rí mo like orílẹ̀-èdè yìí. I like this nation. Mami. Mami. Tí wọ́n bá lálé èèyàn ni yèèyàn sí. And it is when they, they, they, they, they accuse somebody that they are not like they are, they, understanding will come up bọ́ ọ bá débi ògo ìgbà náà ló tó bẹ̀rẹ̀ ló tó bẹ̀rẹ̀ ògo gan. ah when you get to your glorious place you just start anew. àti ó máa fà ọ́ lẹ́sẹ̀ pé kó o má pẹ̀lú ògo lọ́pọ̀ jù. and the people that they will be dragging your leg so that you will not tarry in that glory there so much. ẹnu tó o sì ń wè ó ju ògo lọ sí lágbájá yóò jàbọ̀. àti mouth of looking at his mouth and glory they will be telling you before. tọ́ọ̀ bá dúró dáadáa bí ọ yẹn yóò ṣe kí ni if you don't stand firm where you are the problem. ní wòye ọ̀la àtà ìyẹ̀fun kan ní sẹ́kẹ̀lì kan ta ló lè dojú kọ. bí ọlọ́run bá wu ayé. hear the word behold the earth. tí ò sinmi. and never rest. kèé sí ọ pé ọkà alápọn. and it is a struggle's art. kì í sọkàn lẹ̀. not the lazy one. má jò sú ọ. don't be tired alátúnṣe ni ọlọ́run. our God is a renewer of life. báwo ọlọ́run ṣe jẹ́ alátúnṣe. and now is he. ẹ ẹ gbàgbé. don't forget. ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ló ti bẹ̀rẹ̀. and in the beginning of the earth you started it. wọ́n lọ sí bíbélì dáadáa. go and open your bible very well. ẹni tí ò ní fi abá lọ sí genesis. go to the book of genesis. gbòǹgbòǹ tó dojú kayé wà yù. and everything that falls the first the earth. hello. hi sir. hello. hi sir. hello. hi sir. bàbá máa sálọ kọ́ sálọ ẹ̀pọ̀n nàìjíríà máa á fì. and ah, Nigeria is going to be shake. ẹni wàá wá tán ọjà náà tán bẹ́ẹ̀ bá lé nísìn ẹ̀ tún lé iwájú ni ń bọ̀. if you push if you delay it now that means you push it forward. ọmọ tá a bá ní kẹ́jẹ̀ má jáde lára rẹ̀ rárá and if you say a child not bleed. kò ní dọ́dọ̀ olóòlà bọ́lóòlà bá ti dé ẹ̀jẹ̀ á jáde lára rẹ̀ obìnrin tó bá lóun ọ̀fẹ́ jẹ̀ láyé bóun ó ṣe bá kúrè o òun ọ̀fẹ́ jẹ̀ nídìí òun Mm. whoever doesn't want to be circumcised will never go to the person that will circumcise her and the woman who doesn't want to have blood will never die. ẹnbàṣì rọbí ọmọ rí yọ mọ̀ pé ẹni ọba dúró mi ti ń rọbí ọmọ. when you know where the woman is travelling. mo fẹ́ kọ́ sí agbẹ̀bí mọ́sẹ̀ yìí. I want to learn. ẹ̀ẹ̀kan ṣoṣo tí mo délé agbẹ̀bí tí mo róbìnrin tó fẹ́jú tó tó tó tó tó tó tó tó. when I once I went to the maternity ward and I could see the woman in travel. obìnrin kan bímọ nínú ṣọ́ọ̀ṣì mi ń bí ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀. and the way woman deliver a child. ó ní ẹ bá ń pe bàbá ọlágúnjú wa kọ́kọ́ bọ̀ dí èmi mo nǹkan mi bá ń fàjáde kọ jẹ́ ń gbádùn bá ń fàjáde mo lójú ẹ̀ tó lè bóde. ẹ jọ sọ̀rọ̀ lọ́rùn. is it is it. ṣùgbọ́n bọ̀ bá sọ̀kalẹ̀ wá ní ẹkú ewu ọmọ o. but when she delivered the baby they congratulate her. they will congratulate her. ẹlòmíì lé lóṣù mẹ́sàn-án ẹlòmíì ń bi lóṣù méje ẹlòmíì ń lọ́dún kan. and some one year. àbí mo kúrò. am I lying? ìrọ̀rùn kọ́ la bí a máa fi bímọ. ìwé woman does not deliver a child uh, at ease ẹni ó ta ló fi ògo láàrin wa. who wants glory. ẹ jẹ́ á let us shout. mi bá àyàn jókì. I don't joke with people. Tọ́ ọ bá tẹ̀lé mi wà á mọ̀ pé mi. When you follow me, you will know. Títí di ọmọ bíbí inú mi máa ma sọ fáwọn ọmọ pé gbogbo ẹ̀tọ́ yín ni màá fún yín pátá. I will give you including my children. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ níran pé màá dúró dọ́mọ jẹun. I will give you all your right but I uh, God will never even allow me to even expect that I will eat from you bá fẹ́ sori burúkú tán yányán tó fẹ́ so gbogbo ẹ̀tàn jí ọ̀lẹ. Ah, and if you want to be an ill luck person be lazy. ọlọ́run yìí sí ọ̀lẹ. God is not lazy. ológun bíbélì pé ọlọ́run. and the bible make us to know that he is a warrior. ẹni ó sọ̀rọ̀ tí igi késàrì yada. and he that speaks and the tree of cedar. fara orí ọwọ́ rẹ̀ ó ní ìka ọlọ́run lélẹ̀. and Pharaoh sees and he said this is the finger of God. ẹkún lọ́kọ́lọ́kọ́ kù so kẹsẹ tiẹ ń gún ọ yẹn kẹsẹ tiẹ ń gún ọ yẹn ah, gbogbo ẹ ti ń dín yẹn ìwọ náà dìde sọrọ ara rẹ. you too you have to rise up for your own case. ẹnì á lọ́dọ̀ wòlíì á wòlíì kan bẹ ní ìsọba ti tẹ́rí gbọ́dọ̀ wọn tí wọ́n bá ti máa ní ọwọ́ àfọ́rí rẹ wọ́n á ní ah, fọ̀ sínú báyìí wọ́n á lò fẹ́ and ah, they will ask you to come and wash your head and use it for somebody else. kí mo ní wọn ó lò fún. What did I say they will use it? Bọ́ọ̀bá fọrí lẹ̀lẹ̀ wọn á lo lẹ̀lẹ̀ yẹn. Even if they, you wash it on the side, they will use that place. Ṣé burúkú làwọn tẹ́ pé ẹnìkan jò ní somebody sometimes came to me. mo ní olúwa sọ pé kò sí ògo fún ọ mọ́. I said the Lord said there is no more glory for you. where did you throw it. ènìyàn tó ti ní láárí ni wọ́n sì bá dì sínú àgbọn ọ̀rẹ́ ẹ̀ ló sì bá dì inú àgbọn wọ́n ní kó díjú bí tó bá lè sọ sí lókun kó sọ ó sì sọ dànù gbogbo ilé iṣẹ́ yẹn sì jẹrun dànù. and the country went down wọ́n wá ní sọ́tàn gbogbo gàlẹ́gàlẹ́ rẹ sí olúwa oh, mú ọba àbá mi bíbélì ní ẹ̀sìn mi lẹ́yìn ènìyàn ẹ̀mí ẹni tí ń bẹ nínú ẹ̀ o lè tẹ̀lé ọlọ́run kó o sunkún gbẹ̀yìn ṣùgbọ́n ẹni bá lòun tẹ̀lé ẹni bá lòun tẹ̀lé ọlọ́run pé òun ní sunkún òun ní sunkún kó n tó bọ́nu ògo ẹ bá mi sọ pé yóò fi nǹkan kan mí kun. and if you say you are not going to cry before you glory tell that person that we have something else to read. ṣé rí ibi tẹ́ ẹ wà yìí ẹ jẹ́ kí ni ìwé genesis orí kìíní. what does the book of genesis say. ẹ gbọ́n tọ́lọ́ ń wí. listen to what. láti ẹsẹ̀ ìkíní. ní àtẹ̀kọ́ṣe ẹ gbọ́ statement yẹn ọlọ́run dá òun wáyé. now listen to that statement God created heaven and earth. kí ló bu ayé number one kí ni ló ayé. what did they say cover the earth. máa wí tẹ̀lé wọn. ayé sì wà ní jújú. sọ pé ayé sì wà ní jújú. and the earth was void. ó sì ṣófo ètò àǹtí. ó di mélòó. how many. kí ló sì kẹta. òkùnkùn sì wà lójú ibú. and there was darkness over the sea. ó mélòó. that's three. o mẹ́ta ti ń da láàmú dì and those are the three things disturbing the whole world ọlọ́run rán bàbá àti gbà ọ́ kú bí wọn náà bá ní ọlọ́run mo dé mo dé mo dé mo dé. àtọ̀ tí you say God has come has come has come. bọ́lọ́wọ́ bá èèyàn bẹ́ẹ̀ kò ní sọ pé ké pè mí. and if God is not so he will not say call on me. tọ́ọ̀bà wa ké pè ńkọ́. and if you don't call on him. ẹ dá mi lóhùn. you are not answering me. ké pè mí call upon me. ológun ń jà wọn náà ka ìran márùn sí mẹ́fà. àyọ̀ kan tí yóò ṣe rere. kò sẹ́ni ó ṣe rere ọwọ́ lọ sùnú lé ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ àbúrò mi Démọ́lá àwọn àwọn tó bá mi rìn ní gbọ̀n títì pé irú ẹ̀ dábúgbó lọkùnrin lọ tó le tó báyìí. people that moved with me they were shaking. ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi kan bá mi ṣiṣẹ́ láàánú kù ní ìsìn. a friend of mine was working. ìgbà tó bá mi ṣiṣẹ́ ọmọ á ní báyìí báyìí báyìí. I said this way this way. bọ̀dá yẹn wá ní à mọ̀ pé sí ọlọ́mọ ní wá ń bì. your friend doesn't know that. tọ́ba jẹ́ lágbájá tọ́ba fẹ́ gbà lọ́wọ́ mi yọ gbà. tọ́jú àbálẹ̀ jù yọ sá. when the prayer is so tough he will, he will, he will run. wá ọlágúnjú wo tiẹ̀ ti le jù. he said yours has been so difficult mo gbàdúrà débi pé olúwa sọ pé ń bá bá mi ayé àdá. and I pray to the extent that the Lord says whoever move with me is like to be blessed. mo gbàdúrà débi pé olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ má jẹ́ ń ṣe ẹ̀rètí pé ẹnìkan ń bọ̀ wá fún mi ní ìsọ̀rọ̀ ayé mi. and I told almighty God that don't let me even expect that somebody is going to come in to give me something. kí èèyàn kan máa níra pé bàbá ìtọ́sílẹ̀ bàbá ìtọ́sílẹ̀ bàbá ìtọ́sílẹ̀. and let people be remember that I'm worthy of this I'm worthy of this bó lọ gbàdúrà dé tó ń sunkún tó ọlọ́pàá rẹ bá para rẹ kò ní ọlọ́wọ̀n sọ́ọ̀tì orílẹ̀-èdè nàìjíríà ṣe kí ni o fi fúyẹ́ ni. and that means you are, you are lightening the problem of the nation. torí àti ń ṣàkóso lórí yín gan fẹ́ kẹ́ ẹ kú. because the people controlling the nation want you to die. tẹ̀mí wàá mọ̀ ní mi ní kú fún ẹnikẹ́ni láyé. what I know is that I will not die for anybody in this world. èmi tẹ́ ń wo iṣẹ́. You die that you are looking at. Wọ́n lógo ni. I am we have glory. Mi ní kú fẹ́nikẹ́ni. I will not die for anybody. Nítorí pé. Because. Ìyá Jẹ̀sà. Sir. Jésù ti kú fún mi. Jesus has died for me. I want to be a big lọ wo igi ńlá tó di ńlá tójú ẹ̀ rí nígbà tó wà ní ìsẹ̀pẹ́ bẹ́ẹ̀ lé. and go and ask the big tree when it was so small ọmọ what it has gone through. ọmọ tí òjòrà ń dún lọ yọmọ lá ní kíjì ẹ̀ ní sèkú yọjọ. and a small child will just be coming and be kicking it. yọmọ dí a lọ́wọ́. and this one will be disturbing us. gbàmí wọn á mi. at times they are going to shake it for it to fall. mo gbàgbé àdásábà. oh i forgot it. tí n bá sì ń bọ̀ lọ́tún la mo máa fàdà kí lọ. and when i come next next tomorrow. àdúrà tó gbà lẹni tó lóun fàdà the prayer that he has prayed that person that want to cut it will not pass through that place in three months time wá gbọ́n tí wọ́n lọ́lọ́run sí kí ni wọ́n lọ́lọ́run sí. what did they say to God. ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà lójú omi. ẹ̀mí rẹ̀ wọ́n lọ bàbà lójú omi. and they said your spirit is moving on the water. ẹ̀mí ìta ni lọ rá bàbà lójú omi. and whose spirit is moving. ẹ̀mí ìta ni rá bàbà. whose spirit is moving. ẹ̀mí rẹ̀ àbí. your spirit nítorí kíní fi ń bàbà. and why is it moving. o mẹ́ta yẹn ọ̀gbọ́dọ̀ kọjọ́ gbọ́dọ̀ pàdé láyé ènìyàn. and ah, it is three things that you must not meet in the life of man. that is void emptiness. òkùnkùn tún wá bò. darkness covering it. wàá kú bí ẹni tí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta bá pàdé lọ́gbẹ́ ọlọ́fẹ́ yà sí. and if you come across the tree where do you want to go. ẹni tó kú ọ̀kú láyé lọ́lọ́run wá ọlọ́run rí. and the person you are left with is God you have to find out yorùbá máa ń sọ àwọn òwe kan tó lé. ah yorùbá used to put an uh, mi ò lè wá mi ò hello mi ò lè wá kú ò lè jẹ́ kí ni and ah, that you cannot die you cannot get to your destination. mo gba àwẹ̀ ọlọ́run lọ fẹjọ́ mi sun bàbá sọlá rotimi. i fasted for some time and God has gone to help me to Babasola Rotimi. wọ́n ń eléyìí tẹ́ bá súnmọ́ ẹ pé wọ́n kan pé mo ti dá ọmọ yìí láre. I have already blessed this my son. ẹ lọ sọ fún pé mo ti dá láre. go and tell him that I have blessed him. kọ́ bá pa ara rẹ̀ mi máa hangi ẹ̀ sórí òfurufú tí èlò kó pa ayé if he should kill himself I will hang him in the firmament. mo sẹ́yìn lẹ gbọ́ have you been said or somebody say you should go and tell me. he said the lord of gods of the apostles. mo ní I said go and tell the Lord of apostles. mo I want to come and visit him. ọkọ dá mi láre. or maybe he bless me. I will not táìmù yẹn làwọn èèyàn ńláńlá lórílẹ̀‐èdè ń yọjú sí mi pé kí n bá bá ìtura bá. the big men of this country they were coming to me. nígbà mo sì ti jí ọmọ àgbà. and when I belong Baba to the elders. bàbá mi ni àgbà. and my father Baba is elderly one. bàbá mi tó gbé ayé rọ̀ sórí òfo. and it is my father that is the elder. ó ní àgbà. ohun tó mú ọ̀run sọ̀sọ̀dọ̀. ó ní àgbà. ẹni tó dá òfurufú tí mo lè rìn lẹ̀ ó ní àgbà. ẹni tó sọ pé kí iná wà ó ní àgbà. ẹni tó sọ pé kó mi wọ́dọ̀ àwọn àgbà wo ló wà láyé àwọn àgbà wo where are the elders in the world Are those useless elders. àwọn àgbà wo ló wà láyé which elders are in the world àwọn àgbà elékìsà are those elders that they are with rats. wọ́n ń sọ̀rọ̀ kan lórí àwọn wọ́n ń sọ̀rọ̀ kan lórí àwọn àmọ̀tẹ́kùn mo ní mo ní kò sẹ́ni ó lè sàmọ̀tẹ́kùn lákòókò inú wa nobody can stand it this period. ọmọ bàbá olóògùn la wa jésù ló gbà wá jésù yóò jẹ́ wọ́n fojú wa mọ́ àwọn ajá ewé bá ewé sọ̀rọ̀ àwọn ajúyẹ̀ ẹ̀pẹ̀ kí wọ́n dà sílẹ̀ kó ah, dé èèyàn ọtí wọn dà wọn èyí lásọ lọrùn. they don't have clothes. bá sóògùn débi kan oògùn máa máa sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ lónìí. ah when you make a change to an extent it will tell you that you cannot wear clothes that fit you. oògùn máa sọ fún ọ obìnrin rí ọ̀gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ ah, fún ọdún mẹ́ta. and the child will tell you that your women must not bá ṣe wọ̀n wọn pa ọ ta ló lè ṣe àwọn ọmọ sí. who can do it among the children of nowadays. àwọn tá a dá ìyà fún láyé pé yóò jìyà fún àwọn tí ń ṣoògùn. been created wretchedness for in this world as people that make charm. bíbélì wípé ẹ sọ fún èèyàn búburú pé kì yóò dára fún. the bible said that the wicked don that it shall not be well with them. ẹlẹ́sẹ̀ ń sáńgbà tẹ́ni kò le. and the sinners run where there is nobody pursuing them. bí ọba ṣoògùn dé stage wọn á lórí èèyàn mẹ́fà náà nídìí ọ gbọ́dọ̀ má wárí. and when you make a jump to the next stage they say they need six heads of human being and you must to fish it out mojúbọ tẹ ẹ ní lórílẹ̀‐èdè nàìjíríà. you don't know how many swords that you have in this country. ògbọ́n àtẹ ẹ̀rí inú mọ́tò nínú ọlọ́yẹ yẹn wọn ò gbádùn. and the people you, you see in the Mercedes Benz with wàá sóògùn débi pé ọba sóògùn tá àrùn ìran mẹ́wàá gan ò ní ṣe mọ́ láyé. and you make a chant to the extent that that generation will not be blessed in this world. yẹn ni pé gbogbo generation yẹn gbà wọn bá sọ pé ikú wàá níta lọ fẹ́ràn wàá yí ikú lórí bàbá níta lọ́kàn àní ikú ikú mélòó ikú mélòó ni Jésù ikú mélòó ni Jésù ẹ̀ẹ̀kan Jésù kú. Jesus Christ only died once ikú mélòó lọ́lọ́run kú. and how many deaths does the, the, the God die. tó fi tún ayé ṣe. that he renew the world. bíbẹ ọlọ́run nìkan ni alátúnṣe. it's only God that is a, that, that can renew. ó ti tọwọ́ bọ nàìjíríà. and he has put his. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ó ti tọwọ́ bọ nàìjíríà. all the people listening to me. yóò sì túnṣe. and he's going to renew the nation. àfàdúrà tí yóò túnṣe. and when even ah. when you use prayer to back it he's going to renew the nation bí àgbẹ̀ ọ̀bá clear alẹ̀ kò gbọ́dọ̀ gbé nǹkan. if a farmer does not clear the ground he cannot plant anything. tolúwa sọ fún mi ni pé mo rí pé àwọn kan já wọn já kó nàìjíríà wọn sá lọ àti àwọn ìran wọn wọn ò sẹ́ mọ́ ní nàìjíríà. and ah, they they they they they they they they were being dropped in this nation and they. tọ́ba wa ń bẹ̀rù pọ́lọ́ ń fẹ́ clear alẹ̀ kò lè clear rẹ. if you no believe that God want to clear the land he can clear you. àbọ̀ wà nú àwọn tọ́lọ́ ń fẹ́ fi clear lẹ̀. or are you among the people that God want to use to clear the nation? Oh, lè torí pé o lè sọ jáde. because you cannot speak it out. bórílẹ̀-èdè ti wù kó le tó. no matter what the nation. mo wà nú àwọn tí I'm among the people that will be blessed. ẹsẹ̀ rẹ wo ló gbé jalè rẹ. no matter what the nation is how difficult it is I am among the blessed one. o ti kórílẹ̀-èdè yóò le ẹni tí ò bá ti lè sọ̀rọ̀ sókè. whoever cannot speak out. ní orílẹ̀-èdè yìí o mo wà nínú àwọn èèyàn tí ó ṣe rere kalẹ̀. I'm going to prosper. No matter how difficult the nation is, I'm going to be lifted up. I'm going to. Ọyẹ sí àmì kẹ́kí ń gbọ́ dáadáa. Don't panic about your, uh, about your, about your problem you are passing through. It is not your hand. You have to shout ọlọ́run la látúnṣe. it's God that renews life. nígbà tó rí gbogbo ẹ̀ jújú. when you could see everything void. tí gbogbo ẹ̀ ṣófo. and it was empty. tó kúnkún and the death is kí n bàbá rẹ wí. what does your father say. ó wí pé. kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà. ṣé a gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta mọ́. did we did we hear the three remaining three. ẹ pariwo. shout. níbi tí ẹ̀yin àgbà wà. where the elders are. ọlọ́run làgbà. Is God that is the head. Ọba ti porúkọ Jésù lẹ́yìn. When you call the name of Jesus once. Ó ní Ọlọ́run làgbà o. Ọlọ́run làgbà. Ọlọ́run làgbà o. Ọlọ́run làgbà. Ìmọ̀ ọba mi yìí lọ́wọ́. Ọlọ́run làgbà. Pariwo. Náà ṣe. Ọ sọ pé ẹ̀mí àgbàlagbà o. ah you will shout holy spirit the elderly one. so lè sọ bẹ́ẹ̀. will you be able to say that. tẹ ìmọ́lẹ̀ tí ń débi ògo mi. ah put on light till i begin to wear my glory. tó o bá ti porúkọ Jésù. when you call the name of Jesus. I kí ni mo ló wí. ẹ̀mí mímọ́ àgbàlagbà o. ẹ̀mí mímọ́ àgbàlagbà o. the holy spirit the elder holy spirit. wá tẹ ìmọ́lẹ̀. let there be light. tí ó gbé ń débi ògo. that will take me to the ọyẹ sọdàdúrà kí n gbọ́. orúkọ jésù ẹ̀mí mímọ́ àgbàlagbà o. tẹ ìmọ́lẹ̀ tí wọ́n ń débi ògo mi. ẹ̀mí mímọ́ àgbàlagbà ẹ̀mí mímọ́ tẹ ìmọ́lẹ̀ tí àwọn ọmọ mi ó fi débi ògo wọn jésù kristi olúwa wa. amen. kò gbé ọ̀nà ró má ti pa bẹ̀yẹn dé o. please don't close the chapter. kò wo iṣẹ́ tọ́lọ́run ṣe. and you see the work that the Lord has done. ọlọ́ọ̀kì jésù olúwa. and let Jesus Lord. jésù sọ̀rọ̀ nbì kan. jesus sọ̀rọ̀ mi ìfẹ́ kẹ́ lọ kabẹ̀ ṣùgbọ́n wọ́n sọ ní kíni. jésù wípé bàbá mi ń ṣiṣẹ́ nísìn. my father works up till now. èmi náà ṣe kí o. and i'm working as well. ẹ pariwo. shout. èmi á di ọmọ alẹ́ ní wọn kọjọ́ fi lọ lórí rẹ. and they just tell you that the age is past mo rá àwọn kan ní ìsìn àwọn ọ̀dọ́ kan wọ́n gbàdúrà violent mo sì rí uh, àwọn ọ̀dọ́ kan wọ́n fine na wọ́n fine lókè. and then some youth they are just they are showing up yes they want to show who they are. mo rántí àǹtí kan. I remember one sister. ọgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu mi. and he had God for me. ó sì fò sókè gbàdúrà. and he jumped up to pray. ó kégbe. and she cried. ẹ̀mí mi máa ná he. and then the little took over. bẹ́ẹ̀ bá gbàgbé àǹtí yẹn nílùú ọlọ́sẹ̀ ló ti ṣẹlẹ̀. and the temple said for the shame. bíbọ̀ ti ń bọ̀ alẹ̀ báyìí eyín báyìí lè sanlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí eyín yẹn eyín yẹn eyín yẹn ṣe kí ni ó kán dànù ọdún yẹn lọ́lọ́kọ. and it was that year that she got married. n tó bọ̀ pò ọlágbára jù lọ ṣùgbọ́n ọlágbára jẹni tí wọ́n ń sìn lọ ọlọ́lọ́run wa ìhà consuming fire sọlọ́run gidi ló ń sin àbọ̀ are you serving the real God the fake one. abẹ́mi òkú ní bẹ́nu rẹ̀. abẹ́mi ló dé sí mi. tọ́ba jẹ́ mi alàyè. if it is the living one. kégbé mo pé olúwa wí I just said that the last day. kí ìmọ̀lẹ̀ wà. let there be light. mo kúrò ojúju mọ́. I never leave my boy. mo kúrò òfófó mọ́. àfòkù kò yẹ sí pòórá. ọlọ́run wa rójútù fún ayé ẹ̀. ẹ pa ẹ porúkọ jésù lẹ́ẹ̀kẹ́ ọyẹ sọdàdúrà bẹ́ẹ̀. orúkọ jẹ́ iná ẹ̀mí mímọ́ o. wọ́n palẹ̀ òkùnkùn mọ́ ní ayé mi iná ẹ̀mí wọ́n palẹ̀ òkùnkùn mọ́ ní ayé àwọn ọmọ mi iná ẹ̀mí mímọ́ o. wọ́n palẹ̀ òkùnkùn mọ́ ní ayé mi nínú ayé àwọn ọmọ mi wọ́n palẹ̀ òkùnkùn mọ́ ní ayé àwọn ọmọ mi wọ́n palẹ̀ òkùnkùn mọ́ ní ìgbéyàwó mi wọ́n palẹ̀ òkùnkùn mọ́ ní ìpè mi. Jésù Kristi Olúwa wa amen. bàbá èṣù ìdílé egun rán èpè rán àwọn òrìṣà kúkúrú bàbá wa bọ̀ wọ́n á máa jẹ́ kéèyàn lọ́kọ tó pọ̀ orí obìnrin sùn. and mother said has been blessed mo bá ọmọ kan sọ̀rọ̀ nígbà tí wọ́n mú dé l'Abuja tí mo gbàgbọ́. I I was talking to somebody when they brought her from Abuja. mo lẹ́ni tí gbogbo àwọn ìgbìmọ̀ mi ti arrange pé kí n fẹ́ rè. ah this is the person that the the, the committee arranged that I should marry. kí n fẹ́ ilé mo lọ ojú ọmọ yẹn ọmọ yẹn bú ẹkún mo ní mo ah, bú ẹkún. and that lady burst into tears. o ma Jésù ló jẹ́ kó wàdà àkókò. and because you know Jesus that is why you are still here till today. mama rẹ̀ ọ̀ snacks ọkọ. The mother does not snatch husband. No, she snatch your cup. And she herself does not snatch husband. Gbogbo bí a ṣe sọ mo ní tí mo fọwọ́ bà ń télégbèdè bá fọwọ́ bà. and this one that I have been touched nobody can take it away from you. wọ́n ní ọ̀ma ara mú. They said he doesn't know how to dress. Ṣé mọ́mí beauty àbí? Is she not beautiful the way she's standing now? Ẹni èèyàn bá fún lówó ní rówó kejì ní ọ̀fẹ́kẹ́ nìkan porúkọ Jésù. I want somebody to call the name of Jesus. Ẹ kí ṣe bẹ́ẹ̀ ní kẹ́ẹ̀ní kebúrí. And you shout and say you are not going to shout again. Bọ́ọ̀ bá lè fòkè kò fòkè. If you can jump up, please jump up. Porúkọ Jésù lẹ́ẹ̀kan so kórin lẹ́yìn. Call the name of Jesus once let it sound. Ìmọ̀lẹ̀ ayérayé nígbà méje. Everlasting life. Ọ̀ya gbé òkùnkùn ayé mi mì. Swallow ọyẹ ẹ̀ṣọ́ dàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù kristi ìmọ̀lẹ̀ ayérayé o ìmọ̀lẹ̀ ayérayé o ìmọ̀lẹ̀ ayérayé o ìmọ̀lẹ̀ ayérayé o ìmọ̀lẹ̀ ayérayé o ìmọ̀lẹ̀ ayérayé o ìmọ̀lẹ̀ ayérayé o. ó yẹ kí ọkùnrin ayé mi ìmọ̀lẹ̀ ayérayé o kí ọkùnrin ayé mi kí ọkùnrin ayé ọmọ tó bọ̀ nínú ọkùnrin ayé mi òkùnkọ́bọ̀ yìí tó Kristi Olúwa wa. Amen. ṣé n sọ tọrọ kan fún ọ. Let me tell you the truth. tọ́ ọ bá ti fàdúrà ṣe nǹkan kan rí láyé. If you have not used prayer to do anything good in your life. You are the under under reckless. ó wà lẹ́bẹ̀ àìlátúnṣe. you are under laziness. ó wà lábẹ́ ṣíṣe ọ̀lẹ. kò sí bí akitiyan rí ọba tí ìmú nǹkan kan jáde kó lẹ́nu ọ̀rọ̀. if you struggle say you bring anything out you don't have mouth akitiyan tó bá sì lé ọlẹ́ alẹ́ aláwo mọ́ sóòótọ́ fún ọ. and struggle that push you to a anabalis. tí n bá dé ìkúrọ fún yín pé bóyá mo ní. if I ever come here to tell you lies. mi ò ní nǹkan kan tí mo fẹ̀yìntì ju ẹ̀jẹ̀ Jésù lọ. I don't have everything that back me that the blood of Jesus. àti ìgbẹ́kẹ̀lé ẹ̀mí mímọ́ nínú mi. and the power of Holy Spirit in me. Ọlọ́run á fìyà jẹ mí débi pé kò ní sí. ṣùgbọ́n tí ò bá sí àdáhùn tẹ́jú. And if there's nothing like that, I'm going to shine to the end. Wọ́n sọ And I told some people where we just come here. Ẹni oyè ọmọ And if they're supposed to trek to the church, is looking for a vehicle to convey them to the church. Ẹni oyè ẹni He that's supposed to sleep in the church. Ilé mi ni And the people will worry him and say I sleep in the church. I do go to kí lọ́mọ ti ń rì at the street you sleep where what do you ilé oko wa ṣe lé rádaràdà tó kó wa tẹ pé ilé tí a ti. the house we live. yes bọ́mọ òjò bá bá bí ọmọ òjò ń bẹ̀ wọ́n gbògo lọ́wọ́ and if you have a, a day old child there they will take glory from such child. ẹ pariwo. now you need to shout ṣé ń bẹ ń bí abẹ́ sùn. are you here you are the light. Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. call the name of Jesus once. Ọlọ́run ìmọ̀lẹ̀ ayérayé o. a God of everlasting life. òkùnkùn ọ̀ràn ni tàbí tẹbí tàbí tara tàbí ọ̀rẹ́ tàbí mi gangan òkùnkùn ayé mi rọ mi. ọyẹ sọdà wá orúkọ Jésù ìmọ̀lẹ̀ ayérayé o. òkùnkùn tó bá ayé mi òkùnkùn ìran ni òkùnkùn ìdílé bàbá ìdílé ìyá òkùnkùn ayé wa yá ọmọ mi ọlọ́run mọ́lẹ̀ rọ̀ mi. jésù kristi olúwa wa.